àwòrán kẹhà ọkọ noah gẹ́gẹ́ bí ìwé ọlọ́run bíbélì ó ti kọ ní genesis èèwò kẹhà ẹ̀yìn kínní kó ẹ̀yìn kejìlélógún àti bá ti padà rí i ní peter ìkejì èèwò ìkẹta kó èèwò kẹta ẹ̀yìn kẹhàn àrí ìran àyín tóbitóbi ó yá ń gbèrè ádámù àti éhà àániràn tóbi. gbogbo nìkan wẹ́ àṣẹ àgbọ̀ràn ọlọ́run ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ kí ọlọ́run ṣẹ̀gbẹ́nu ọ̀rọ̀ yà á pa gbogbo ní àníwò ayé rẹ òun yà á mí omi kó ń parẹ́ ọkùnrin kan ṣoṣo yà ìyó hẹ́ràn lọ́rùn ká gbọ́ràn lọ́rùn erékọ̀ rẹ̀ jẹ́ noah ọlọ́run yà á kò noah ọ̀rìn kan ọkọ̀ lílákọ̀ọ́ ìyẹn ń jẹ́ kí ń borí ìkún omi tè àti kan ọkọ̀ tè ó gba ọdún yóò tóbi àmọ́ mẹ́ẹ̀kan kan ọkọ̀ tè tán ká kìlọ̀ kó nìyàn yín ọ̀rẹ́ a máa múra o ìdájọ́ ọlọ́run máa ya o ìkún omi máa ya o yín àgbà àdàhùn àkọ́ àyípadà nú ìwà aburú wọn.